اللهم صل وسلم وبارك على نبينا وعبدك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين باتي يا الله أسيطرو إكياتي قالون فموشن لا محمد صلى الله عليه وآله وسلم أمارا ليري أمان صحابة وقوة ومسلمين akíra wa ní kíkè tí ọ̀la a sì bẹ ọlọ́run ọba kó gba ìjọsìn ààwẹ̀ tí à ń gbà yìí kó gbà á níjọsìn lọ́wọ́ wa birahmatika ya arhamar rahimin pẹ̀lú ògùn ọlọ́run èyí tí a ó máa tún gbé yẹ̀wò ó náà ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ìhà tí Islam kọ sí títajà rírajà àwọn òfin wo ló wà ń bẹ̀ àwọn bo ni wọ́n ti dè wá lófin ti dè wá àwọn bo ni òfin ti tú wa sílẹ̀ si gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì kí àwa mùsùlùmí kà mọ́ nítorí pé ẹ̀sìn Islam kò sí abala kan nínú ètò ìgbésí ayé wa tí kò dá sí mélòó mélòó ni ètò títajà ìrajà tá à ń ti lé ní tó ṣe wípé ọ̀nà ìlànà tọ́lọ́hún ò yọnu sí òní àwọn èèyàn fi ń ṣe é mélòó mélòó ni ètò ìrajà títajà léni táwọn èèyàn ń ṣe tó ṣe wípé ọ̀nà ìgbà kónira bá ọmọlàkejì òní àwọn èèyàn fi ń rí oúnjẹ òòjọ́ wọn eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ àwọn ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ Islam lórí ètò títàjà rírajà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe àlàyé nínú alukur'an bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa lérí ọ̀nà wo ni a lè gbà máa tajà máa rajà tí a ò fi ní tún lùgbàdì ìbínú ọlọ́run títajà rírajà ọ̀kan nínú àdámọ́ ọmọnìyàn ni nítorí pé ọmọnìyàn á máa ní bùkátà sí nǹkan tí kò sí lọ́wọ́ wa tó ṣe pé owó ọmọlàkejì ló wà so látara àdé eléyìí ọmọlàkejì náà ó náà ó ní bùkátà sí ti ń bẹ lọ́wọ́ wa náà eléyìí béèrè fún kí títajà rírajà kó máa wáyé nínú ìgbésí ayé ọmọnìyàn eléyìí ló fà á tọ́lọ́wọ́n ọba ọba adẹ́dà tó fi ṣàánú wa tó ṣe títajà rírajà ó ṣe lẹ́tọ̀ fún wa ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní wà áhàlọ́lọ́hù lbẹ̀yà ọlọ́run ọba ṣe títajà rírajà ó ṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ ni jẹ̀mọ́ ẹ̀wò bí ìnira ọba ṣe tó fún wa léni ṣùgbọ́n ọlọ́run tó dá wa ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọlọ́run tó dá wa ó mọ̀ wá ó sì mọ̀ pé a máa ní bùkátà sí ká máa tajà ká sì máa rajà bákan náà nínú súnà anabi sallallahu alayhi wa sallam anabi náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìgbàláàyè fún wa wípé a lè máa tajà ká sì máa rajà lẹ́yìn àárín ara wa ìtajà rírajà nínú sharia Islam ó ní àwọn májẹ̀mú tó ṣe wípé kéèyàn ó tó karabọ mo fẹ́ rajà mo fẹ́ tajà kí títajà rírajà yìí kó tó lè jẹ́ èyí tó lálàáfíà nínú Islam kó tó lè jẹ́ èyí tí Islam kà kún ó ní àwọn májẹ̀mú kan nínú alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni àtàrọ́dí mìnìhùmá àyínà àyè bẹ́yìnà làákìdì mọ̀tàákìdẹ́yìn ìyọnu sí ìjọjọ gbà fúnra ẹni ẹni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà a gbúdọ̀ jọjọ yọnu sí ìta fẹ́ ta àbí ìta fẹ́ rà torí pé fala yasihul bay'u ahaduhuma mukrahan bighayri haqq kí ni tá a fẹ́ mú jáde nínú eléyìí ni pé oníkálukú gbúdọ̀ free láti sọ wípé èló lẹ̀ ń ta nǹkan yìí iye báyìí lẹ̀ ń ta ẹni tó fẹ́ tajà náà ó sọ iye tó ń fẹ́ ta ẹni tó fẹ́ rà náà òun náà ó sọ iye tó ń lágbára láti rà tọrọ wọn bá ti jọjọjọ kan lórí títajà ìrajà wọn ò jọjọ rà tí kò ní ní pé wọn jẹ ní ń pa nínú a ò gbúdọ̀ jẹ ọlọ́jà ń pa wípé túláàsì èló ló ń ta ọjà rẹ yìí twenty naira ni túláàsì tẹnira ni màá rà lọ́wọ́ rẹ̀ kò sí ní tó ṣe látara àpò téèyàn wà èèyàn wá jẹ nípa èèyàn sì mú ọjà èèyàn sọ tẹnira sí eléyìí títajà rírajà yìí kò lálàáfíà nínú ṣẹ̀ríà Islam nítorí pé ẹni tó tajà fún ni kò yọnu sí àbí ẹni tó fẹ́ ra ọjà èèyàn bí ó lè èlò lẹ́ ń ta twenty naira ni ọwa ni ọ̀dà ṣé kò gba fifteen naira wọ́n ní kò gbà ó ẹni yẹn wá fún ní fifty naira ọba yọ tààtì náírà ń bẹ ọba ní pò tí ẹ dá mi láàmú yẹ tààtì náírà ni màá yọ nínú owó rẹ ọba gbowó ẹ nìyẹn ẹni ẹni gbà ah, twenty náírà lẹ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ iye tó ń yọ nìyẹn ó jẹ nípa gba owó rẹ yẹn eléyìí kì í ṣe ìlànà títajà ìrajà nínú ṣẹ̀ríà Islam ìjọjọ finúkonú ìjọjọ yọnu sí ń tá a fẹ́ tà àti ń tá a fẹ́ rà ó gbúdọ̀ kọ́kọ́ wáyé láàrin ẹni tó ń tajà àti ẹni tí fẹ́ rajà ńlọlọ́wọ́n ọba fi sọ náà alukur'an kẹrim awudubilayi mina shaitan rojim ọlọ́wọ́n ọba ní illa an takuna tijaratan an taradi minkum ọlọ́run ní ọjà tẹ́ ẹ fẹ́ tà àti tẹ́ ẹ fẹ́ rà láàrin ara yín ó gbúdọ̀ jẹ́ wípé ẹ̀yin méjèèjì ẹ̀yọ̀yọ̀ yọnu sí láì ní sí pé wọ́n jẹ ẹnìkan ń pa túláàsì torí pé títajà rírajà ìwọ̀ fún ni bó bá wọ̀ fún ni èyàn ó rà bí ó bá sì wọ̀ fún ni èyàn ó kúrò ń bẹ̀ ṣùgbọ́n pé ńgbà tó ti wọ ṣọ́ọ̀bù mi ò túláàsì o gbúdọ̀ rajà yìí irú ọ̀nà ìgbàtajà bẹ́ẹ̀ Islam lòdì sí ẹnìkan ṣoṣo ló lè jẹ nípa láti tajà òun náà níjọba nínú ṣẹ̀ríà Islam tẹnìkan bá lóun tajà òun ní iye báyìí ìjọba lè sọ pé túláàsì iye báyìí ló gbúdọ̀ ta ìjọba nìkan ni ó ní ìkápá lórí eléyìí bákan náà májèmú ẹlẹ́ẹ̀kejì ó gbúdọ̀ jẹ́ pé ẹni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà ó gbúdọ̀ jẹ́ àyẹ̀kú nàìjíríà ìzẹ̀tasọ̀rọ̀ ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó ti tójú bọ́ talenta ń pè ní jaisu tasarruf òun náà lẹni tó ti dàgbà tó ti mọ ọ̀tún yàtọ̀ sí sósì tí kìí ṣe ẹni tó jẹ́ dídìrín tí kìí sì ṣe ẹni tó rí ò pé lápèjúwe ẹni tó lọ ra ọjà ọjà tó ń tà ní five hundred naira ìgbà tó wọnú ṣọ́ọ̀bù ọmọ kékeré ló bá ń bẹ̀ ọmọ yẹn bá ní one naira ìwọ náà bá sáré sí ọba ara òkúrò ń bẹ̀ ó lè nírúfẹ́ níbẹ̀ nítorí pé ọmọdé yẹn laysa jaiza tasarruf kìí ṣe ọmọ tó ti gbọ́n débi kó lè mọ iye tí wọ́n ń ta ọjà so ìdí tó jẹ́ kí inú sẹ̀rẹ́ Islam rú ọjà bẹ́ẹ̀ wọ́n ò gbà padà lọ́wọ́ ẹnìyẹn wọ́n da owó rẹ̀ padà fún alábùsí olè nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ so kí títajà ìrajà tó lálàáfíà ó gbúdọ̀ jẹ́ pé ẹni tó fẹ́ rajà àti ẹni tó fẹ́ tajà ó gbúdọ̀ jẹ́ já iṣu tàṣọ́rò ẹni tó ti mọ ọ̀tún yàtọ̀ sósì tí orí rẹ̀ pé tí kìí ṣe dìndìnrín tó tẹ̀ mọ nǹkan tí ń ṣe so ìgbà náà látò kàwé pé ọjà tí wọ́n tà àbí tó rà láàrin ara wọn yẹn ó nítumọ̀ nínú sharia islam bákan náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó jẹ́ wípé ẹni tí a fẹ́ rà yìí kó ṣe pé ẹni tó fẹ́ tà fún wa náà ló ní nǹkan yẹn òun náà ló ní nǹkan yẹn tó sì níkápá lórí nǹkan yẹn lásìkò tó fẹ́ ta nǹkan yìí fún wa lápèjúwe a fẹ́ ra ọjà ẹni tá a fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ yìí òun gangan kọ́ ló ní ṣọ́ọ̀pù ó kà pàdé wa ń ta ló bá mú wa lẹ́yìn pé ó yá ọba oníṣọ́ọ̀pù gan ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ ń ọba ni ó ya ẹ̀mú wa eléyìí màájín bá ẹ̀mú wa nínú ṣọ́ọ̀pù bó ṣe lọ bó ṣe sá lọ́nu. ṣẹ̀ríà Islam jẹ́ kó yọ àyè pé a gbọ́dọ̀ kọ́kọ́ wá di ìdánilójú pé sẹ́ni tá a fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ yìí sóun ló ní ọjà èyí tí ó fẹ́ ta. torípa anabi sallallahu alayhi wa sallam anabi ni la tabi' ma laysa indak ẹni tí ò bá jẹ́wọ́ lóní má ta kẹ́ni tó ní nǹkan ní ohun ọ̀ràn kó bó ta nǹkan àyàfi tí ẹni tó ní nǹkan bá sọ àsọtẹ́lẹ̀ wípé tẹ́ ẹ bá rẹ ẹni tó fẹ́ ta nǹkan yìí o ẹ bá mi ta èyàn wàá jẹ́ wákìlì nígbà náà àmọ́ nǹkan oní nǹkan kéèyàn sọ wípé èyàn ọba oní nǹkan ta nǹkan láì sí wípé ẹni ẹ yọ̀ǹda fún ni ṣẹ̀ríà Islam ó lòdì sí irú eléyìí kọ́lọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ ga kó ṣàánú wa láfi máa rí láwùjọ wa lénìí ẹlòmíín bẹ́ẹ̀ oríṣiríṣi ọjà òní yóò sọ pé òun bá ní tà tó sì ṣe wípé ọjà yìí gan òun gan kọ́ ló ní ọjà kì í ṣòun ló ní ọjà yìí tí ó sì máa báwọn èèyàn ta ọjà nítorí pé yóò ti ṣírò tiẹ̀ náà ma tó bá ti ṣírò tiẹ̀ ma àwọn náà ń pè ní báràndà òun kọ́ ló ní ọjà yóò sì lọ́ọ́ máa ta ọjà ọlọ́jà ṣẹ̀rẹ́ Islam fẹ́ kọjá gbẹ̀yìn tó bá fẹ́ ra ọjà ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ta ọjà gangan kó ṣe pé ọwọ́ ẹnìyẹn láti rà á bákan náà nínú sharia islam nínú májẹ̀mú èyí tó ní ṣe pẹ̀lú títajà ìrajà a kò gbúdọ̀ ra ọjà tí a kò fojú rí anabi sallallahu alayhi wa sallam anabi ní la tabi'i samaka fil ma ẹ má ta ẹja tó wà nínú omi jẹ́ kí wọ́n yọ síta kó rí ó lè fi máa ń tó tó kó tó kó wọlé lórí jama àtẹ̀yìn abalẹ̀ tẹ̀lé gba àwọn májẹ̀mú tí islam gbé yìí yóò sọ wọn ká tó rí ẹnìkan tí ó kó sọ̀wọ́ fọ́ wa náà so gbogbo àwọn májẹ̀mú tí Islam gbé kalẹ̀ lórí títajà rírajà yìí ó ṣe pàtàkì kí a gbìyànjú àti máa tẹ̀lé àwọn májẹ̀mú náà kí ọjà tá à ń tà kó bàa lè jẹ́ ọjà èyí tí ó fini lọ́kànbalẹ̀ àbí èyí tá a bá bákan náà nínú ṣẹ̀ríà Islam ọjà tá a fẹ́ rà gangan àwọn májẹ̀mú kan ń bẹ tó gbúdọ̀ pèsè lára àkọ́kọ́ nú ẹ̀ ọjà tá a fẹ́ rà a ò gbúdọ̀ kówó lérí ọjà èyí pé ọtí lòun fẹ́ máa tà àbí lòun fẹ́ máa rà torí pé Ọlọ́hun ọba subhanahu wa ta'ala inna allaha wa rasulahu harrama bay'a al-khamri wal-maytati wal-khinzir wal-asnam Ọlọ́hun ọba tí ọlá rẹ̀ ga àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ti ṣe títa ọtí àbí ríra ọtí léèwọ̀ òkú ńbete ẹran tó ti kú fúnra rẹ̀ kéèyàn wá máa tà á Ọlọ́hun àti òjíṣẹ́ rẹ̀ ṣe léèwọ̀ bí kò mú òkú eku láàrin títì òkú adìẹ kí wọ́n wá lọ kó sínú ilé kó ní tí wọ́n ń tà nìyẹn ọlọ́run ọba ṣe léèwọ̀ wal khinzir bákan náà ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ bákan náà wal asnam òòṣà kéèyàn ní òun ò sin òòṣà ṣùgbọ́n ló máa gbé òòṣà fáwọn tí wọ́n ń sin òòṣà ló ń ta fún wọn àwọn nǹkan ọjà báyìí ṣẹ̀dá islam ṣe léèwọ̀ gbogbo ọjà tó bá ti jẹ́ wípé ọlọ́run ọba ó ṣe léèwọ̀ kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí máa tàrú ọjà bẹ́ẹ̀ bákan náà ọjà èyí tó ṣe wípé nígbà tí a fẹ́ rà a ò ní kápá láti lè jẹ́ kí ọwọ́ ọwọ́ tẹ̀ nǹkan yẹn aṣàlàyé fún wa lórí eléyìí náà pé ẹni tó fẹ́ ta ilé fún ni tó wá ń júwèé ilé ọ̀hún èèyàn orí ó ní ilé ọ̀hún ilé alájà mẹ́ta ni ilé ọ̀hún nǹkan báyìí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀yà kó wá ṣẹ̀rẹ́ islam ní a ò gbọ́dọ̀ kówó lérú nǹkan bẹ́ẹ̀ títí tá ò fi rí nǹkan yẹn tó bá bá ìfẹ́ wa mu a kò wọlé tí ò bá tẹ́ wa lọ́rùn a ó sì jáwọ́ kúrò níbẹ̀ bákan náà ṣẹ̀ríà Islam ó lòdì sí ọjà kan táwọn èèyàn máa ń tà wọ́n ń pè ní bẹ́ẹ̀ olùmùnàbádá awolùmùlámàsà bí kan sọ fún yàn wípé máa wo ọjà tí ń bẹ lọ́ọ̀ka ó yá ju òkúta tó bá ti ju òkúta orí tó bá bọ́ sí iye báyìí ni kò mú so eléyìí àbòsí wà ń bẹ tó bá ju òkúta tó bá bọ́ sí ọjà olówó ńlá nígbà tó o ti fi tó ti fi one thousand lẹ̀ nígbà tó o jù orí ọjà tí ò ju ọjà twenty naira lọ bọ́ sí ní tó mú náà nù irú àwọn ọjà báyìí ṣẹ̀rẹ́ Islam ó lòdì sí pé kí a má kówó lérí ẹ̀ gbogbo àwọn májẹ̀mú yìí ó jẹ́ májẹ̀mú àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ rí tí èèyàn bá fẹ́ rajà àwọn òwò kan á ń bẹ tí ṣẹ̀rẹ́ Islam tó ṣe léèwọ̀ tí ó fẹ́ kí a jìnnà sí kí mùsùlùmí má máa kówó lérí ẹ̀ àkọ́kọ́ gbogbo ẹnikẹ́ni tí ìrun jimá bá ti jọ̀ràn àyàn fún àsìkò tán bá ti pèrun jimá ẹlẹ́ẹ̀kejì èèwọ̀ ni kéèyàn ó tún máa tajà kéèyàn ó máa rajà pàápàá jùlọ fún ẹni tí jimá bá jẹ́ ọ̀ràn àyàn fún torípọ́lọ́ wọn bá sọ náà alukur'an alkarim audubilayi mina shaitan rajim ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmánú ọlọ́ni mo pè nígbàgbọ́ òdodo ìdààmú di àlìsọ̀ láti mi tí wọ́n bá ti pè irun ní ọjọ́ jumá fas'aw ila dhikrillah ẹ tara ṣàṣà lọ síbi ìrántí ọlọ́run wadharul bay'a ẹ sì gbé títà rírà ẹ gbèjù sílẹ̀ so ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí jimá bá ti jọ̀ràn yẹn fún tó bá ti di àsìkò tí wọ́n pèrò ẹlẹ́ẹ̀kejì títajà rírajà àgbùdọ̀ tá a mọ́ èyíkéyìí téèyàn bá ń tà nígbà náà èèwọ̀ ni ṣùgbọ́n nínú tó ya ń lẹ́nu léni lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wọn ó ti bẹ̀rẹ̀ kútúbà àwọn tí ń tajà ó sì tún máa tajà níwájú ọ̀tá ni torí àti wá kírun jimá náà náà fi wá bẹ̀ irú ọjà téèyàn bá ń tà nígbà tí wọ́n ti pèrún ẹlẹ́ẹ̀kejì tí máàmù ti bẹ̀rẹ̀ kútúbà irú ọjà yẹn haram ni ọlọ́run ọba ó sì ti yọ àlùbáríkà níbi irú ọjà bẹ́ẹ̀ bákan náà kò lẹ́tọ̀ọ́ kéèyàn ó máa ta nǹkan táwọn èèyàn ó fi máa yapa àṣẹ ọlọ́run ní táwọn èèyàn ó fi máa yapa àṣẹ ọlọ́run kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa tà á bóyá lápèjúwe àwọn èròjà tí wọ́n fi ń ṣe ọtí òní wọ́n ń tà ọ lọ máa gbé fún àwọn ọlọ́tí owó ò mú ṣùgbọ́n wọ́n lòún ṣètò èròjà tí wọ́n fi ń ṣe ọtí hùn ìwọ lòún pèsè rẹ̀ fún wọn irú ọjà báyìí ṣẹ̀ríà Islam lòdì sí kéèyàn máa ta ọlọ́run ní wala ta'awanu ala al-ithmi wal-udwan ẹ má ara yín lọ́wọ́ o lérí ẹ̀ṣẹ̀ àti ìyapa àṣẹ ọlọ́run ọlọ́run ọba kìlọ̀ fún wa lórí eléyìí kò lẹ́tọ̀ọ́ bí ó ti wulẹ̀ kí kó mọ̀ sharia islam kìlọ̀ fún wa lórí abala eléyìí bákan náà sharia islam lòdì sí ọjà tí ọmọ ìyá wa kan ti kó wọlé lórí káwa tún wá sọ pàwà náà tún fẹ́ rà lápèjúwe ẹnìkan fẹ́ ra ọjà ó ti ná lọ́dọ̀ ẹni tó ń ta ẹni tó ń ta sì ti gbà wípé òun ó ta ọjà yìí fún ní fifty naira ìgbà tí wọ́n wá padà lọ bá wa sọ fẹ́ni yẹn wípé má fún ọ̀ọ́rà ní hundred naira lọ́wọ́ rẹ̀ ìgbà tẹ́ni tó lọ́jà padà dé ó wá sọ fún pé ó ta fún mọ́ ọwọ́ alẹ́ òtún rẹ ni tí ó rà ní hundred naira irú ìṣesí báyìí ṣẹ̀ríà islam lòdì sí nítorí pé ọ̀tá nírú nǹkan bẹ́ẹ̀ máa ń bí láwùjọ ọmọnìyàn torí pé ẹni tó fẹ́ ra ọjà yẹn tẹ́lẹ̀ tí wọ́n ti ní wọ́n tà fún fifty naira kò ní fojú dáadáa wo ìwọ tí o lọ ra ọjà náà ní hundred naira bákan náà ọjà tí ẹnìkan ti tó fẹ́ tà lápèjúwe ẹnìkan fẹ́ ta ọjà kan ní hundred naira ẹni tó sì fẹ́ ra lọ́wọ́ rẹ̀ náà ti gbà wípé hundred naira lòun ó rà ìwọ wa lọ bá lẹ́yìn ó wá sọ fún wípé ó tà fún ní eh, fifty naira kó wá rà lọ́dọ̀ tiẹ̀ so lẹ́yìn ìgbà tí ẹni yẹn ti agree pé òun ó rà ní hundred naira lọ́dọ̀ ẹni yẹn ó tún wá lọ bá lẹ́yìn pé kó máa bọ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwọ ó tà fún ní fifty naira irú àwọn òwò báyìí ṣẹ̀rẹ́ Islam lòdì sí nítorí pé yóò fa ọ̀tá àti ìmọ̀ bínú ara ẹni yóò dálẹ̀ jàmọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí n tó wọ́pọ̀ táwọn èèyàn máa ń ṣe nídìí ọjà àwọn lé ní nìyẹn ẹni tó jẹ́ kọ́sítọ́mù ẹnìkan tó ti bá ara jà tó wọ́n ti jọjọ àgírí ẹlòmíì ò lọ pàdé rẹ̀ lẹ́yìn yóò wá sọ fún pé òun ó ta nǹkan yẹn fún ní owó pọ́kú gbogbo àwọn nǹkan báyìí ṣẹ̀ríà Islam lòdì sí bákan náà nínú àwọn nǹkan tí ṣẹ̀ríà Islam lòdì sí òun náà ni bay'ul hadir al àwọn tí wọ́n máa ń kó ọjà wá látòkò kí àwọn aráalé kó mọ̀ fún wọn nígbà láàyè láti ta ọjà wọn fúnra wọn eléyìí Islam lòdì sí ẹni tó ń kọjá bọ̀ látòkò tó fẹ́ ta nǹkan rẹ̀ tó sì nídìí owó tí ó fi padà àwọn kan tọ́jú aráalé ọlọ́pàdé ẹ̀ lọ́nà wípé láyé ò lè ta àwa la rà lọ́wọ́ rẹ̀ wọn ò sì ní fún wọn lówó àwọn ni wọn wàá gba ọjà wọn tán bá wàá gba ọjà wọn wàá tà ní ìlọ́po ìlọ́po ìlọ́po wọn wàá fún ẹni tó kó ọjà gangan wá wọn fún lówó tasẹrẹ àwọn ò ní ṣe wàhálà kankan wọn kàn sáà dùn sẹ́nu ọjà ni tí àwọn tó bá ṣe wàhálà bá ti ń kó ọjà yìí bọ̀ wọn lọ pàdé wọn lọ́nà àwọn ò gbà lọ́dọ̀ wọn táwọn yìí bá sì ní túláàsì àwọn ò ta àwọn ò ní jẹ́ wọn rí ta fúnra wọn bó ti wùlẹ̀ ọmọ àbí kò ṣe wípé àwọn tí wọ́n ń tajà kí wọ́n ti sọ fúnra wọn wípé ọjà tẹ́ni yìí ń gbé bọ̀ lóòótọ́ owó ti one thousand naira ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo àwa tá five hundred naira lára lóòótọ́ o lè má pè ṣùgbọ́n gbà gbọ́ bá ṣe sọ pé five hundred naira lára tó dọ̀dọ̀ eléyìí tó ní five hundred naira tó dọ̀dọ̀ tọ̀hún tó ní five hundred naira ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ eléyìí náà máa ń ṣẹlẹ̀ nínú ìṣesí àwọn èèyàn ẹni tó wá gbọ́jà yìí wá látoko ńgbà tó bá rí pé ọjà yìí ti fẹ́ bàjẹ́ ọlá túláàsì yóò tà ní five hundred naira kò ní pè ṣùgbọ́n kò fẹ́ kọjá yìí ó bàjẹ́ yóò tún ronú owó tóun ó tún san fún lọ́kọ̀ tóun ó tún fi dọ́dún pé àyè padà òní sẹ̀ríà islam pè ní bay'ul hadir libadi kí àwọn ará alé kí wọ́n má jẹ́ kí àwọn ará oko tán kọjá wọ̀lú kí wọ́n má jẹ́ kí wọ́n láǹfààní láti lè ta ọjà wọn bí wọ́n ṣe fẹ́ eléyìí náà ó wà nínú àwọn nǹkan tí sẹ̀ríà islam lòdì sí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní la bay'u hadirun libadin kò lẹ́tọ̀ọ́ o kí àwọn ará alé kí wọ́n máa kọdí àwọn ará oko tán kọjá bọ̀ wá sínú ọjà láti wá tà kí wọ́n má gbà wọ́n láàyè láti ta ọjà wọn bó ti tọ́ àti bó ṣe yẹ ṣẹ̀ríà Islam fààyè lẹ̀ tí àwọn ará ilé tán bá fẹ́ rà lọ́wọ́ wọn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe sí àwọn èèyàn ni wípé wọn ò ní rà lọ́wọ́ wọn àwọn ni wọ́n gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n bá wá tà tán náà tó wáá yọ owó ta sọ́rẹ́ wọn ò yọ lé wọn lọ́wọ́ ẹni tó ṣe wàhálà tó dáko tó ṣe wàhálà gan owó kékeré ni wọ́n fún àwọn tí wọn ò ṣe wàhálà kankan jókòó sọ́jà ni wọ́n máa gba ọjà lórí gbogbo àwọn tí wọ́n bá gbé ọjà wá eléyìí lòdì sí ìlànà Islam akálàṣe èyí tó wọlé nínú sharia islam òun ni tó bá ṣe wípé àwọn tí wọ́n kọjá wá láti inú oko àwọn ò láǹfààní àti dúró pẹ́ wọ́n wá bi àwọn yìí pé ẹ jẹ́ ká tà fẹ́yìn ẹ fà wá lówó kẹ́yìn ó máa tà ká padà tó bá yẹ kí bó ṣe wáyé ni sharia islam ò lòdì sí àmọ́ tó ṣe pé àgbẹ̀ fúnra rẹ̀ ló fẹ́ ta nǹkan rẹ̀ fúnra ara rẹ̀ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti kọ̀dí wípé kí ó má ta ọjà yìí eléyìí lòdì sí ìlànà islam kọ́lá ibn abbas radiyallahu anhu afọ́ ibn abbas òní láàyà kúnnù la ò sì ń sáárọ̀ pé kò lẹ́tọ̀ọ́ káwọn kan máa ṣàlágàtà láàrin àwọn tó ń kọjá wá láti oko wá sí ọjà ẹ jẹ́ kí wọ́n ta ọjà wọn bó bá ṣe tẹ̀ wọ́n lọ́rùn kódà anabi sallallahu alayhi wa sallam anabi ni da'u nas yarzuqullahu ba'dahu min ba'd ẹ fà àwọn ará oko lè wọ́n ṣe fẹ́ tajà wọn o ẹ má dì wọ́n lọ́wọ́ wọ́n lè ta lówó pọ́ọ́kú àwọn ni wọ́n mọ ní tí wọ́n fẹ́ fowó wọn ṣe torí pé ọlọ́run ọba ọba adẹ́dàá yóò máa bo ẹnìkọ̀ọ̀kan yín láṣìírí láti pàṣẹ ẹnìkejì eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń tajà tí ṣẹ̀ríà Islam lòdì sí lénìí bákan náà wọ́n ń pe bẹ́ẹ̀ ọjà kan ní bẹ́ẹ̀ òlẹ̀ ẹ̀yìnà bẹ́ẹ̀ òlẹ̀ ẹ̀yìnà ṣẹ̀ríà Islam náà lòdì sí irú ọjà báyìí lọ́nà wo òun náà ni kẹ́nìkan sọ wípé òun ó ta ọjà kan fún ọ ní one thousand naira ṣùgbọ́n bó bá ti ta ọjà yìí fún ọ tán níjọ́ kejì yóò lóun ó tún gba ọjà yẹn lọ́wọ́ rẹ̀ òun ó rà ní five hundred naira. àwọn lárúbáwá wọn máa ń ṣe ìṣesí yìí kí islam ò tó dé so yóò tún wá padà gba ọjà yẹn padà lọ́wọ́ ẹni yẹn yóò fún ní five hundred naira ẹ rí i pé ẹni yẹn ti padà jẹ́ ní five hundred naira ọjà tó tà fún náà ó ti ti gbà padà lọ́wọ́ rẹ̀ so bai'ul ina ni wọ́n ń pè eléyìí ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha tabaya'tum bil وأخذتم أذناب البقر ورضيت بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم òjíṣẹ́ ọlọ́run ọba ní tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe òwò orú òwò tí a mọ̀ sí òwò ẹ̀yìn náà kẹ́ẹ̀ta nǹkan fún yàn lówó gọbọi kó ṣe pẹ́yìn náà lẹ́ẹ̀tún ra nǹkan yẹn padà ní owó pọ́ọ́kú lọ́wọ́ rẹ̀ níjọ́ kejì so yóò wá jẹ́ pé ń tẹ́ ta fún ẹ ti gbà padà yóò tún jẹ́ lówó so àwọn olówó wọn a máa ṣe eléyìí nígbà jàhílíyà ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọn ló fi kì wá nílọ wípé irú àwọn àṣeṣí báyìí ká gbìyànjú kí a jìnnà sí tá a bá wá gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí ẹ jẹ́ ká wá wo báwọn èèyàn ṣe ń ṣòwò léni ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn èèyàn ti ń rówó nídìí òwò kódà tẹ́lómi bá lóun fẹ́ lọ kọ́ òwò kan àbòsí ibẹ̀ náà ló lọ kọ́ èrú ibẹ̀ òun náà ló lọ kọ́ jìbìtì ibẹ̀ òun náà ló lọ kọ́ eléyìí ni àwọn èèyàn fi ń ṣe ìjẹ̀mú wọn lénìí tó sì lòdì sí ìfẹ́ ti ọlọ́run nítorí wípé ìkópa lára bára ẹni òǹbẹ̀ǹbẹ̀ ọlọ́run tó ṣe títajà ìrajà lẹ́tọ̀ọ́ ọlọ́run gbé kalẹ̀ nílànà kámọ́kónira bára wa lérí ẹ̀ kó lè já sí ìrọ̀rùn fún wa òun lọ́lọ́run ọba torí ẹ̀ gbé kalẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀lànà táwọn èèyàn fi ń ṣòwò lẹ́ni ọ̀nà jàǹbá ni kódà ẹlòmíín tí ó tà fún ọ ní tí ò dáa ni yóò sì gba owó tó dáa lọ́wọ́ rẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam anabi nífa in sadaqa búre kàláhùmá fi bẹ̀ẹ́yìmá ẹni tó fẹ́ rajà àtẹni tó fẹ́ tajà tí wọ́n bá ṣòdodo fúnra wọn tí wọ́n bá sọ ohun tó wà nínú tí wọ́n fẹ́ tà fúnra wọn pé ọjà tí mo fẹ́ tà fún ọ yìí o àléébù báyìí wà ń bẹ o ànábì ní tán bá lè máa ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run yóò fi àlùbáríkà sí ọjà wọn wàyìn kádàbà wà kàtàmá mọ́hìkọ́tì bárakàtù bẹ̀ẹ́yìmá ṣùgbọ́n tán bá lè ń parọ́ fúnra wọn àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn èèyàn fi ń tajà lénìí àlùbáríkà ọlọ́run ọba ti kúrò ńbẹ̀ òun làwọn èèyàn fi ń kó owó púpọ̀ lọ́wọ́ tí wọn ò sì lè fi ṣe nǹkan gidi so látara àdé ilé ẹ ká Islam eléyìí tó kọ́ wa ní bá a ṣe máa tajà bá a ṣe